thank you father thank you lord. mo dẹ̀ ṣe ìfẹ́ ìgbà tí mo fẹ́ jó lórí ìlú gbèlú lọ let's talk we dance later. yeah because we have a lot of things to do today we're going to get some painful some things you know <laughs> let's pray let's pray first this is Sunday yes before we do any church we have to give thanks to God and we have to do what we have to preach the gospel um that is our blood tonic ní ọ̀rọ̀ ọlọ́run when you don't have it you can't look fresh you can't look okay you can't be happy you know ah, ah thank you father thank you lord thank you holy spirit Father, in Jesus' name, in the mighty name of Jesus, my daddy, my Lord, my heavenly Father, everything, I say thank you. Daddy, you are everything to me. Ọba mi tèmi kò rí ṣùgbọ́n tí mo rí ṣe owó rẹ̀. Ẹlẹ́wà jùlọ, ológo jùlọ, ọlọ́lá jùlọ alágbára jùlọ ọba àwọn ọba olúwa àwọn olúwa ògbèjàkẹ́rù òbò níjà ajàmájẹ̀bi ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọba tó ṣe gbogbo nínú gbogbo ọba lánàá ọba lénìí ọba títí ayérayé ọba mi tí a kò lè fi wé ohun mìíràn ju alágbára lọ ó mà tóbi o kábíyèsí nobody <laughs> kò sẹ́ńtà lè fi kò sáà ohun tí a lè fi wé kò sí ẹni tó lè bá dọ́gba ó ní nínú àwọn olówó kò sẹ́ni tá lè fọlọ́run wé nínú àwọn ọlọ́lá ayé kò sẹ́ni tá lè fi wé èmi lọ́ọ́ba gíga kan èmi lọ́ọ́ba gíga kan jésù kristi lọ́ọ́ba wa o gíga gíga lórúkọ rẹ̀ ń jẹ́ jésù kristi lọ́ọ́ba wa kábíyèsí rẹ lónìí o ọlọ́run èmi dúpẹ́ o èmi yìí lógo mo ṣe lórí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá àwa dúpẹ́ fún yín àyè lógo on behalf of my well wishes and my friends and my people my family I say thank you this morning on behalf of my children I say thank you on behalf of my life even for myself I say thank you for your word you are going to send you are going to use me for today I say thank you for what you are going to use me for for today I say thank you nítorí pé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó ní ọgbọ́n tó dára jù mí lọ ṣùgbọ́n Ọlọ́run ẹ kò fẹ́ràn mi ní àánú ni mo rí gbà ẹ ṣé o ẹlẹ́dàá ẹ ṣé àṣẹ̀dá ẹ ṣé ọba àwọn ọba ẹ mo dúpẹ́ fún yín mo dúpẹ́ mu yín lógo mo ṣe yín lọ́ba ọ̀pọ̀lọpọ̀ ní background wọn dájú tèmi lọ ọ̀pọ̀lọpọ̀ ló ní ọlá ló ní owó owó ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbàgbọ́ lójú ara wọn pé wọ́n rẹwà ṣùgbọ́n ọlọ́run ẹ fi ẹwà yín sínú ayé mi ẹ fi sínú mi ẹ fi sínú ayé mi both physically and spiritually thank you lord for purifying me for making me holy for you for you to use thank you father it's a grace and i appreciate it i acknowledge you this morning my father my heavenly lord i say thank you dáàdi mi ẹ ṣé o olówó orí tèmi ẹ ṣé o original father mi alátìlẹ́yìn mi okun àti agbára mi ẹ̀jẹ̀ mi ẹwà mi ògo mi ọ̀rọ̀ mi àánú mi okun mi ìfọ̀kànbalẹ̀ mi ilé mi ayọ̀ mi ọlá mi àná mi ìní mi òwò ohun gbogbo nínú gbogbo fún mi èmi yàn olóògùn ọba gbàràgàdà gbórógódó kábíyèsí ọba tó wúwo tí ò ṣe gbé hmm, kábíyèsí ọba tó tó máa ń gbénu múdí aṣọlá tó ń gbénu adélébọ̀ tó ṣe wà ọlọ́run tó máa ń gbé ọ̀run tó máa ń ṣe ògọ̀rọ̀ tó máa ń gbénu ọmọ ènìyàn fún ọmọ alágbára gíga lápá jábíjábí aráwọ̀ tó wọlé ikú tí ìpìlẹ̀ tìpìlẹ̀ ọba tó fọ̀hún jáde tí ara sán kábíyèsí ọba kò ṣe rí fi kò ṣe yájú tó pa kò sẹ́ni tó lè jí ó jí kò sẹ́ni tó lè pa kábíyèsí ọlànà kò sẹ́ni tó lè tiẹ̀ lọ́dà ṣẹ̀dá ohun gbogbo nínú ohun gbogbo arọ́ bíi aṣẹ́ bíi ah, kábíyèsí rẹ̀ ṣe bàbá ẹlẹ́dàá mo yàn mo ṣe ọlọ́ba lónìí ẹ ṣé o lórí gbogbo àwọn tó ti wà lórí platform yìí ẹ ṣeun lórí àwọn tó máa tún wá ẹ ṣe fún gbogbo tí ẹ fẹ́ ṣe ẹ ṣe o mo wá bẹ̀bẹ̀ láàrin fún àánú ọlọ́run jọ ṣàánú fún mi mo wá bẹ̀bẹ̀ fún agbára ẹ̀mí mọ́ lẹ́ẹ̀kan sí bákan náà ní orúkọ jésù la kún mi pẹ̀lú agbára ẹ̀mí mọ́ agbára kò ṣe yájú tí kò ṣe rí fún pé wọ̀ mí olúwa gbé sínú mi mo gbàdúrà gbogbo iṣẹ́ burúkú gbogbo iṣẹ́ ọ̀tá lórúkọ jésù kó bàjẹ́ lórúkọ jésù gbogbo remote control òkùnkùn lórúkọ jésù iná ọlọ́run kò jó wọn dà lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni ètò àwa tí a kò rí gbogbo agbára kápátá wa nínú kristi ta kò rí tí wàá lóun fẹ́ dìde ogun sí mi lónìí ọ̀run dìde ogun sí wọn ọ̀rọ̀ náà gbẹnu mi sọ̀rọ̀ wúlá lomi fógun má lómi ní àlùpàtì ọ̀rọ̀ náà ní ìkẹyìn májò dá mi lẹ́bi jó dá mi láre lórúkọ jésù mo gbàdúrà ogunlógun wàhálà oníwàlà ìdààmú nídààmú kò ní ju tèmi lórúkọ jésù má jẹ́ kojú tì o ọlọ́run ṣàánú fún mi mo dúpẹ́ tó pẹ́ ti gbọ́ mo dúpẹ́ tó pẹ́ ti ṣé mo máa yìn lógo títí máa ti máa gbẹ̀yìn ga ẹ ṣé ẹlẹ́dàá mi olówó orí mi bàbára tó mọ iye ọmọ rẹ̀ thank you father mo i declare this platform open in the name of the father the son and the holy spirit and mo pàṣẹ ní orúkọ jésù agbára tí ò kì ṣe tẹ̀mí mọ́ ní àyíká àti àyídá àbí nínú ayé mi náà yá ọmọ mi àbí nínú ayé jésù ọ̀run lé wọn jáde ní orúkọ jésù ẹ mọ jọba ní orúkọ jésù load me lord with your presence with your power with your joy in jesus name wisdom knowledge and understanding àwọn etí tí ó gbọ́ lónìí olúwa fún ọ ní etí ìgbà àti àìgbàṣe bẹ́ẹ̀ ni yóò rí jésù lọ́wọ́ àmín thank you father good morning everybody you are here you didn't say amen hmm. ẹ̀yin tẹ́ ṣàmì lórúkọ jésù ọlọ́run kò pọ́n yín lé gbogbo yín tẹ ṣàmì lónìí ọlọ́run kò pọ̀ yín lé ọlọ́run kò dá yín sí ọlọ́run ò ní fi yín wọ́lẹ̀ lórúkọ jésù the almighty god will honour you your prayer will not turn to abomination your request will be grants in the name of jesus the almighty god will create his fear into your heart you be useful to god in jesus name you fear him in jesus name the best thing is to fear god to seek for the me to seek the face of god and to look for the kingdom of God and to do the will of God. Almighty God will make it easy for you in the name of Jesus to serve him in Jesus name. Mo gbàdúrà fún yín àná títorí mi kò ní gbẹ. Lórúkọ Jésù mo gbàdúrà ọlọ́run mi ò jọ́ fìbẹ̀rù rẹ sọ́kàn àyà mi ní gbogbo ohun tí n bá ń ṣe jẹ́ kẹ́rù rẹ máa bà mẹ́ ọlọ́run ràn mí lọ́wọ́ láti máa bẹ̀rù rẹ tó bá ti ń bẹ̀rù rẹ mi ò ní bẹ̀rù èèyàn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù agbára wa àmín once again good morning ẹ ti rí tẹ́tù mi Asalomi ìwé um, nígbà tí Absalomu wọ́n ti bẹ̀rẹ̀ may God forgive tọ́lọ́mà lè forgive yín nígbà tí Absalomu fẹ́ tó fẹ́ gba ipò Dáfídì who is Dáfídì to Absalom ta ni Dáfídì jẹ́ sí Absalomu Dáfídì jẹ́ ọmọ I mean Absalomu jẹ́ ọmọ sí lára àwọn ọmọ Dáfídì a ka ìwé ọ̀rọ̀ Ọlọ́run <laughs> a ka ọ̀rọ̀ Ọlọ́run let's read from verse one let me let me let me read English but let me read English I'm coming. Mm. Just Absalom, I mean, in <tsk> Absalom fifteen. First Samuel, I mean, Second Samuel fifteen. You understand? First Samuel, Second Samuel uh, eh, 15 verse nineteen. After all this, Absalom got a chariot and a horse for himself and fifth, fifth men, fifty men to run before him. <laughs> Absalom ó palẹ̀ ó ṣe kíni ní ìgbà tó ṣetán láti gba ipò ní ọwọ́ bàbá rẹ̀ ó ṣe kíni he look for many the <laughs> chariot àwọn FC people <laughs> àwọn èèyàn <laughs> ẹṣin oríṣiríṣi àwọn nǹkan máa ga bó so tayaba nígbà tí mo tí mo parí ìṣọ my night vigil mi ò sùn mọ́ i was telling God daddy i was meditating àwọn ibi tó mọ̀ mọ́ kì í ṣe ibi tí mo bá kà bóyá personally tí mo but i will ask God what do you want people to hear from you. What do you want me to tell people today? Then he said to me, when David, I mean Absalom, the son, one of the son of David, wanted to take over his throne. Actually, do you know that he took over the throne for some time? But do you know what he did? Oh no, ni wọ́n sọ yẹn jẹ́ aka Yorùbá torí yorùbá ni mo fẹ́ sọ àní gbogbo bá tàdé wà lábẹ́ pílàfọ́ọ̀mù gbàgbọ́ pé gbogbo alágbọ́ yorùbá. ó sì ṣe lẹ́yìn èyí absalomu pàṣẹ ó pèsè kẹ̀kẹ́ àti ẹṣin fún ara rẹ̀ àti àádọ́ta dá fifty ọmọkùnrin tí yóò máa sáré níwájú rẹ̀ that they will, will send them on era to lay ambush to go before him to clear some things, to kill some people, to destroy some things, for him to get away to the throne. Oh my God. People are wicked. <laughs> À ń bọ̀ lọ́dọ̀ àwọn ọmọ èṣù bíi èṣù fi wọ́n ta wọ́n lọ́rẹ. Wàá wọlé ẹ̀ dáadáa lénìí o. Tó bá gbàdúrà lénìí. The thank God ó ní ìdílé ilé ọmọ ọlọ́run ṣe fara hàn láti pa gbogbo iṣẹ́ ìṣòro. Ẹ kò sí nǹkan tí ọlọ́run ò lè parẹ́. But we are going to pray now ọ̀rọ̀ náà ó lè má pọ̀ púpọ̀ ṣùgbọ́n let this word digest it and pray kó ní mílì ní etí ẹ̀ ṣé ti gbọ́ hmm. láti sáré níwájú rẹ̀ Absalom dìde ní kùtùkùtù ó dúró ní apá kan ọ̀nà ẹnubodè ó sì ṣe bí ẹnìkan bá ti ní ẹjọ́ tí ó sì fẹ́ mú un tọ̀ ọba wá fún ìdájọ́ a sì pè é sọ́dọ̀ <laughs> a sì pé ṣé kí ni a pè sọ́dọ̀ rẹ̀ a sì bí pé ará ìlú wo ni ìwọ òun a sì dáhùn pé ìránṣẹ́ rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀ ní inú ọkàn nínú ọ̀kan nínú ẹ̀yà Ísírẹ́lì wa you know what first and foremost ó dúró ní ìgboro ó ti kúrò ní ó ti kúrò ní palace ó ti kúrò ní sọ̀ràǹdì ọba because he want to be blocking people You understand me? You want to take people away. Actually, it lay some ambush. A lot of wicked people. A lot of people that wanted to take uh, throne from people. A lot of people want to withdraw government from people. I think they read a lot of Samuel about this Absalom. Absalom is a uh, is a coup planner. Absalom is a shaking is a good planner. I mean, cool, not good, oh, cool kéèyàn máa plan nǹkan burúkú ṣó ti yẹ yín mẹ́yẹn kú plan ni gbogbo ẹni tó bá ti lọ síwájú kábíyèsí tó bá ti fẹ́ rí kábíyèsí ṣe mọ̀ pé nísì kábíyèsí ò ní mọ̀ ìwù jọ́ sí dàda báwo la àfi ṣe wá gbẹ báyìí báwo la ṣe rí àwọn èèyàn tó ń wá déédéé mọ́ <laughs> báwo ni ṣé wọ́n ti gbàgbé ni because some people Absalomu ti lọ sí ẹnubodè ó ti lọ dúró sẹ́gbẹ̀ẹ́ ó ti wà lẹ́nubodè ó ti ṣe kíni ó ti ń dúró gbogbo ẹni tó bá ti ń kọjá ó dẹ̀ gbúdọ̀ ṣe kíni everybody have to pass through that place ibi tó lọ dúró sí láti ṣe kíni láti lè kókó kó tó lè dé ilé ọba a ó dúró a kọ́kọ́ gba àdúrà kan mẹ́ẹ̀ẹ́dẹ́ka yìí kapa. gbogbo ẹni tó dúró sí ọ̀nà ibi tí rẹ̀ lè gbà kọjá láti dí ọ̀dọ̀ mẹ́ kékeré náà má bàa dọ́dọ̀ mẹ́ ọlọ́run fi kú pádànù mi ò máa sálọ́mù tiẹ̀ tiẹ̀ lè jẹ́ ọmọ tiẹ̀ pàápàá I begin to understand something God is going to talk to me as well daddy báyìí mi náà sọ̀rọ̀ o má mà yọ mẹ́sẹ́yìn o that is my your main setting talk to me after today my life will not remain the same if my life will change for better more physically and spiritually financially and morally megebo sotayaba listen and listen carefully Nigba ti mo ka, ni mo ti ka tele. mi ori rí nǹkan mo rí nísìn wọ́n ní ó sì fi ní pastor jẹ́ let me read again asẹ́lómù sì dìde sí ní kùtùkùtù ní ìdájí <laughs> ó sì dúró ní apá kan ọ̀nà ẹnu bodè ó sì ṣe bí ẹnikẹ́ni bá ti bá ní ẹjọ́ because iṣẹ́ ọba ni pé people must when you have problem you go to them when you have you also progress you go you, they, you know they about to they interfere into people's matter their life is to interfere into people's matter you understand anything that goes around the town or goes around their vicinity they must do what they must know about it but wọ́n shekini, kí ni Absalom ti lọ dúró sí ẹnu ní kùtùkùtù ni kò ní á ti kúrò kò dẹ̀ ní ẹni ẹ̀mọ́ ẹgbẹ́ tẹ̀yàn bá ṣèṣe ti fi òkùnkùn bóra kò alone ó wá àwọn fifty empty men àwọn young guys ẹ̀yẹn ìyẹn ni boys to wa ni gbòòrò báyìí sí àwọn politicians wọ́n mà ti ka wọ́n ti ka ìwé second samuel yìí gan o wọ́n kà dáadáa o àwọn Absalom ni majority wọn Mm. Absalom. Absalom sì wí fún un pé a sì wí fún wọn pé wò ó <laughs> ọ̀ràn rẹ ṣe dára ó sì tó ṣùgbọ́n kò sí ẹnìkan tí ọba fi àṣẹ fún láti yẹ ọ̀ràn rẹ̀ wò that is stand by the gate you know what it's changing people's mind you know what it's changing people's mind towards you ó ń jẹ́ kí àwọn ènìyàn kó máa ní ó ń change out of people against you Absalomu bàbá rẹ̀ ní Dáfídì jẹ́ in fact nítorí pé ó túmọ̀ pé tá a lọ síwájú let me read more but before then we are going to àwọn nǹkan a máa preach a dẹ̀ tún máa gbàdúrà but àdúrà ti àkọ́kọ́ ni wípé ẹnikẹ́ni tó dúró sí ọ̀nà ibi tí àwọn ènìyàn olóore máa gbà láti yọ sí mi ẹni tó dúró sí ibẹ̀ tó ní pé wọn ò ní jáde mi ò ní rí wọn ah you don't know wọ́n ti like this wọ́n máa pé wọ́n lé àwọn ayé kan ló ṣe ẹ́ some people are there they play wọ́n máa wọ́n ti lay ambush gbogbo tó ń lè sọ́nà ẹni tó dúró sí ọ̀nà tí olóore lè gbà láti rí mi láti máa dé mi lọ́wọ́ àbí tó lóun tí ipò mi àyè mi ń wù yékepo sotayaba tó ní pé ó fẹ́ yọ mí ní ipò ní képo yóò bàbá mo gbàdúrà fún gbogbo wọn pátá lórúkọ jésù ọ̀run mú wọn kúrò olúwa fi kú òjijì pa gbogbo wọn pátápátá ifi láìkì ó lè sọ pé kọ́lọ́run dá wọn sí fún ẹ tó bá ń kà lọ wàá mọ ohun tó ṣẹlẹ̀ sí dáfídì ní tí absalomu ṣe fún <laughs> mo dẹ̀ tún ẹ̀rín ara mi dẹ̀ ń pa mí <laughs> ṣe ló dà pé <laughs> èmi ni wọ́n kọ́ fún <laughs> oh my god wicked people. Mm. asẹ́dọ̀mù sì wí pé ẹ bá jẹ́ kí ẹ bá jẹ́ kí èmi kó ṣe onídàájọ́ ní ilẹ̀ yìí he is now telling people ẹ jẹ́ kí èmi jó lórí yín ẹ yọ dáfídì kúrò gbogbo kò sẹ́ni tí ò ní flop gbogbo nǹkan tó ti ṣe fún yín ẹ mọ̀ ní ẹ mọ̀ iye kókó báyìí tó ní ni ẹ mọye bó ṣe máa dóyàwó tó máa gbàyàwó yín tán ẹ mọ ọmọ ẹ ní o <laughs> ah ó máa ń lògo yín mà ní ẹ mọ asalomu òun àti Dávidi bàbá rẹ̀ <laughs> when people are looking for your post there is nothing they cannot do for you and let me tell you if people a lot of people praying for your post tó bá ń gbàdúrà fún irú oore rẹ ó fún àìbọ̀ tó bá ń gbàdúrà fún ipò rẹ is your enemy If the people pray that God should give them the kind of your thing, irú o tó bá fi ọlá rẹ tọrọ, ó sì appreciate it. But when he's praying for your throne, is your great enemy. It may be your son, it may be your wife, it may be your brother, it may be your sister, it may be anybody to you. You know what? He's your great enemy. <laughs> mm-hmm some people are máa sọ ah is it possible foolish people that don't read the word of God very much they don't read the bible they don't read one. ká bó you, wà nínú bíbélì ló wà nínú àwọn ìwé ti àwọn mùsùlùmí náà bẹ́ẹ̀ ni absalomu <laughs> mo ń bọ̀ o hmm, absalomu hmm. ó ń bẹ̀ Iwato. You say, this is how it's supposed to be òun máa lọ bẹ̀ wọ́n to change their mind tó bá bẹ̀ wọ́n á tún fún wọn ní bribe á sọ gbogbo nǹkan tó ṣe tó máa fún wọn <laughs> àwọn ibi tí àwọn politician máa ń kà lélẹ́yìn Absalomu àti Dáfídì ẹ jẹ́ àtẹ̀síwájú. ní vasili àti kà bó ṣe bó ṣe ń bẹ̀ wọ́n Absalomu sì wí pé ẹ bá jẹ́ kí èmi no number four mo ti ka bẹ̀yẹn ẹ bá jẹ́ kí èmi kí ó jẹ fi mí ṣe onídàájọ́ yín that's onídàájọ́ mi ọba ilẹ̀ yìí ní olúkúlùkù kú ẹni tí ó ní ẹjọ́ tàbí ohun kan bá máa tọ̀ mí wá ìyẹn mi ó ń try láti change people's mind láti jẹ́ kí gbogbo ẹni tó bá ní problem láti máa tọ̀ ń wá he was pleading to be the king. You see? <laughs> a gbàdúrà lẹ́ẹ̀kejì. a ṣe kí ni a ó gbàdúrà lẹ́ẹ̀kejì. asálómù jáde kúrò nílùú before then ó ti wá àwọn ọkùnrin fifty I may not have much time to read from because I'm going also going to 15 because this second sermon 15 is very very long. Okay, but you can go there. You are going to read it. But I'm going to just pray some prayer points because I'm going to 16 as well. I will show you when people looking for your want to take over your throne And I want to tell you something today. Don't ever believe somebody cannot do something for you. Don't ever trust anybody. Don't ever believe because you have helped this person, it cannot de destroy you. Asalomu, ẹ má gbàgbé wípé ọmọ ni. Ó jẹ epo Dáfídì. Ó mu omi Dáfídì. Ẹ̀jẹ̀ ti jáde ṣùgbọ́n mo tún fẹ́ sọ nǹkan kan fún yín lónìí o <laughs> ó possible kí David amikidemi um, Absalomu kó jẹ́ ọmọ àlè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàwó three hundred and seven hundred concubine total is one thousand just imagine no sorry Solomon yẹn mm, I'm sorry sorry sorry sorry sorry you see ó possible kí ó jẹ́ pé absalomu kó jẹ́ ọmọ àlè ẹ máa bi mí báwo ló ṣe máa jẹ́ ọmọ àlè because ṣe rí nínú Genesis ní ìgbà tí Adam àti Efa tán kọ́kọ́ bí ọmọ àkọ́bí wọn èṣù bíi ni. second born òun lọmọ gangan asalomu <laughs> àmọ́ bóyá ewé bì yìí ni àbí èṣù bì yìí àbí ṣàǹgó tẹ̀dó àbí ohun kan àmọ́ tó jẹ́. absalomu ọmọ dìde sí bàbá rẹ̀ kí ló fà á. normally your children should have mercy on you normally your child ọmọ tó bí he must love you normally somebody that belongs to you that come from your body he do what he is going to be ó máa ní passion fún ẹ bọ̀ ní ìgbà tí o bá ti ń ṣe ọmọ ẹ ó máa ṣe ohun tó contrary to your will ó dẹ̀ máa ṣe ohun tí o. dára sí ọ. wọ́n máa ní báwo lọ́mọ ṣe máa jáde látara ṣé èèyàn tó bí ọmọ obìnrin tó bí ọmọ jáde látàrẹ you have some child is not for you. you have some child is what is not for you asalomu in tó lè ṣe fún bàbá rẹ̀ ni pé kò ṣe é pé yẹn kó kàn dúró ó make sure ó gba ipò bàbá ẹ̀ ó make sure ó render bàbá ẹ̀ useless ó make sure ipò bọ bàbá ẹ̀ lẹ́kún o make sure ipo disgrace bàbá ẹ e get to a time gbogbo that dáfídì ní láti ṣe Kuro ni ní O ó sáré sọ fún wọn ní ẹ jẹ́ a kúrò ń fi àwọn kan sílẹ̀ because ó gbàgbọ́ pé tí òun bá ṣì wà òun ṣe máa ń yoruba pé yorùbá máa ń pọ̀wé kò yẹ kí n pọ̀wé yorùbá bọ̀tọ̀ ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ láfidálé ayé ó ní mọ̀jà mọ̀sálà máa ń ma kíkọjú lójú ogun ológun tó bá ti mọ̀jà tí ò bá ti mọ̀ sá ìgbà mìíràn a máa ṣe kíni wọ́n ní irú wọn a máa bá ogun lọ. yẹ́mí ìgbà mìíràn you will not stand to be fighting like this in the, front, in the battlefront when it is hot. But at times you stand you be fighting when God said okay stand because ọlọ́run máa sọ pé nígbà mìíràn ọlọ́run he will give you á fún ẹ ní oore ọ̀fẹ́ á sọ fún ẹ pé go and do it it is time now when you even stand here at that time is dangerous but tó bá sọ pé kó o dúró o ò gbúdọ̀ mú tó bá ní kó mú ò gbúdọ̀ dúró. Absalom wanted to I mean, his father's throne but nígbà tá a kà dáadáa tó lọ because ogun ó gbà for some ó gbà o for some time. báwo ni Absalomu do you know some people are even happy nígbà tí Absalom tó ti dé orí ipò somebody like àwọn ẹbí Sọ́ọ̀lù àwọn ọ̀rẹ́ Sọ́ọ̀lù àwọn kọ̀ọ̀kan nínú ilé Sọ́ọ̀lù gbogbo wọn ṣá majority yàtọ̀ sí Jonathan majority of them they were so happy that they overcome this person Dáfídì wá di ẹni tó máa ń pẹ̀gbẹ́rìn lẹ́gbẹ̀lé. Mm -hmm ó wá di ẹni tó máa bú tí ò ní lè sọ̀rọ̀ Dáfídì wá di ẹni tó ń pè ní ológun àná Dáfídì di ẹni tó fi ṣe ẹ̀sín Dáfídì wá di ẹni abuku. Dáfídì wá di ẹni tó wo ìtẹ́ rẹ̀ tó jìnnà sí i ìtẹ́ Dáfídì wá jìnnà sí ó wá dàbí àjòjì ní ilẹ̀ tí wọ́n gbé and you know what ibi tí Dáfídì Dáfídì work for the throne he doesn't get there by mistake David was not just a king, he was being prepared. But when he was walking, nobody, gbogbo àwọn battle to fight, ọmọ yẹn gan ò sí ní ibẹ̀. That is Jonathan. He fought for the for the throne. It's not happen. It doesn't happen in a day. Maybe tó bá jẹ́ pé wọ́n ti bí Jonathan yẹn ni. I mean sorry, Absalom ẹ má má bínú o pé mo gbé absalomu fún jonathan no absalomu tó bá jẹ́ pé wọ́n ti bí ní ìgbà tó ti ń jagun nígbà tí dáfídì ti wà nínú igbó nígbà tí dáfídì ti ń jẹ ìyà nígbà tí dáfídì ti ń ṣe oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ sí dáfídì maybe he may not behave the way he, he behaved to the father maybe he doesn't know the story of the father maybe he doesn't know the father has fought a lion Maybe he doesn't know that the father has been rejected by the father that have him as well. Maybe he doesn't know that he's been rejected and neglected for the people, for the, I mean, for the family, from the brothers and sisters. Maybe he doesn't know that he's been called by God, even when people forget him. Wọ́n béèrè fún Dáfídì, wọ́n ní wọ́n fẹ́ nígbà tó di pé ànátì ṣẹ́mọ̀ nígbà tí Ọlọ́run kọ Sọ́ọ̀lù, wọ́n ní wọ́n fẹ́ fi Dáfídì jẹ ọba nínú ilé rẹ̀ bàbá rẹ̀ gan kò rántí nínú ilé rẹ̀ ìyá àwọn ìyá wọn tiẹ̀ sọ̀rọ̀ ìyá dáfídì gan púpọ̀ wọn gbogbo àwọn wọn kàn kó gbogbo wọn jáde eléyìí ni àkọ́bí eléyìí ló ga eléyìí ló fọ́n wọn ti gbàgbé ẹ̀ ó wà nínú gbó wọn nígbà ọlọ́run sọ pé ó ní kì í ṣe eléyìí kọ́ ni mo fẹ́ and let me tell you something if you don't know somebody you find somebody on top ó bá ènìyàn ní ibìkan ní orí ìtẹ́ tó o bá mọ bó ṣe débẹ̀ má try láti overthrow ìtẹ́ tó bá gbà tó mọ ìpínlẹ̀ rẹ̀ o ò lè gbádùn you are going to be overthrown back èmi o ò ní gbádùn ṣùgbọ́n ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ bóyá nígbà tí wọn ò tí ì bí Absalomu ní ìgbà tí Dáfídì ti ja ogun fún ìtẹ́ náà kó tiẹ̀ sọ pé fẹ́ jọba ní ọjọ́ tí wọ́n gbàgbé rẹ̀ sínú igbó tí òwe pé èmi ni last born èmi ló yẹ kán tọ́jú kò máa wó o ní ọjọ́ tí wọ́n yọ lẹ́nu tí ó máa bá ikùn oríṣiríṣi àwọn ẹranko búburú máa jáde sí nínú igbó láti ṣe kíni láti gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run máa bá a jà tó dẹ̀ máa bá wọn pa tó máa pa wọ́n kì í ṣe òun náà wọn ò rántí ọmọ yìí tó ń pè ní Absalomu kò mọ ìtàn bàbá rẹ̀ kò sì béèrè fún kò béèrè fún kò mọ̀ pé ẹni tó ń pè ní Dáfídì pé ẹni tí àwọn ènìyàn ti wá ikú fún títí tí kò kú ni ẹni tí àwọn èèyàn ta ni tí ọlọ́run rà padà ni ẹni tí ọlọ́run gbà àmì tí àwọn èèyàn fẹ́ pa tí ọlọ́run ní kó wà láàyè ni ẹni tí àwọn èèyàn sọ pé ó ṣẹrúkú tí ó sọ pé èmi yóò gbé ẹ sí orí ìtẹ́ ẹni tí àwọn èèyàn sọ pé lọ sójú ogun kó lọ sọnù síbẹ̀ kó lọ kú lọ́wọ́ Fìlístínì tí ọlọ́run sọ pé èmi yóò ja ogun náà fún ọ kì í ṣe tiẹ̀ ṣùgbọ́n Absalom tún dé o stop this stop this you that is sending message to me stop this now before I curse you. Stop it. Okay? Don't distract me. Ọmọ yìí Stop it. Absalomu. Okay, I'll block you. Excuse me a minute. You are not qualifying in my account. Okay, let me finish. I promise you today because I know you are looking at me. I know you are on this chat. I know you are here and watching, but I will be patient with you. Wọn ò tí ì bí níbo ni Absalomu wà ní ìgbà tí Dáfídì ń jẹ ìyà. Just imagine. Just imagine. Tí n bá dẹ̀ rí tí n bá ka Bíbélì lọ síwájú tí n bá kà má ka àwọn ibì kan má dẹ̀ máa rí ara mi nínú bíbélì. Absalom ọmọ bíbí inú Dáfídì ẹ̀jẹ̀ Dáfídì ẹni tó tọ́jú ọmọ tó gbé nínú ààfin ọmọ tí wọn ò fi ohunkóhun dùn ọmọ tí wọn ò fi ìyà jẹ ó jáde ó ní it's time abájọ tí wọ́n ní ìpọ́njú olódodo pọ̀ wọ́n ní ṣùgbọ́n ọlọ́run gbà nínú rẹ̀ gbogbo ó gbàdúrà mo kọ̀ láti dàbí ọmọ bíi absalomu èṣù bíi lórúkọ ọmọ yẹn jẹ́ absalomu ní yorùbá lam mi ò mọ èṣù bíi mi ò mọ ọmọ àlè lẹ́yìn mi mi mọ ó lẹ ṣe máa rí absalomu irú wọn náà ló máa gbé bàbá tí ìyá àti bàbá wọn bá ti lówó tán tó bá wà òkè wọ́n ń tọ́jú ẹ̀ á gbé wọn á ní kán lọ tètè pamọ́ tí wọ́n bá tètè á ní kán máa á ní kán tètè kú kó ba lè tètè jogún absalomu ọmọ burúkú ọmọ àfìyà ṣẹ̀sìn ọmọ àfi bàbá ṣẹlẹ́yà absalomu ọmọ ègún absalomu ọmọ èpè èṣù bíi awódé èṣù fún wọn tán èṣù fún wọn tán èṣù ló dá ọmọ èṣù níbo ni asálómù wà ní ìgbà tí dáfídì ń jẹ ìyà dáfídì doesn't ask for that there's something where some places you find yourself you cannot even oh béèrè fún to God who made me if they want to share it tí dáfídì bàbá jésè tó bí dáfídì tó bá fẹ́ pín nǹkan ohun tó dára ohun tó mọ iṣẹ́ tó fẹ́ kó ṣe ló ti ń ṣe yẹn ó yá ìgbà tá a bí ọ a kò fẹ́ ìwọ ó yá lọ máa dẹrun nínú gbó ibẹ̀ ní danger zone to ba pa ẹ́ dànù kan pa ẹ́ síbẹ̀ ó rì jẹ́ tiẹ̀ ó yá ìwọ lọ kú tiẹ̀ ó yẹ ẹ̀yin eléyìí ẹ wà níbì kan tó bá ń pín ohun tó dára nínú ilé wọn ò lè pín fún dáfídì a ti ka ìtàn dáfídì dáradára a sì ní yé máa kà á torí ẹ̀ ní àti genesis to revelation láti genesis tẹ bá ti ń kà láti wájú bá ṣe mọ̀ pé wájú ní old testament dé dé new testament ẹ ó ka ọ̀rọ̀ dáfídì ńbẹ̀ kò sí tó fẹ́ kọ tí ẹ̀ ní bá ọ̀rọ̀ dáfídì gbòǹgbò ìdílé jésè torí ẹ̀ ní ọlọ́run ọlọ́run compensate ẹ̀ a lot of things happen to him. ṣé a máa sọ wípé ìyá tó bí asálómù is a mistake is a taboo àṣìjẹni má kàn ní èèwọ̀ ní fún ilé dáfídì. àwọn kan wà tó jẹ́ pé you just believe that it's a blessing it's a curse. ìyá tó bí absalomu fún dáfídì báwo ló ṣe jẹ́ something is wrong what goes wrong there Absalom ó fẹ́ gba ipò Dáfídì bàbá rẹ̀. Bàbá ò bá tiraka. Ó step aside bí èdè àwọn military kan. Bóyá Babangida ni wọ́n ń pè é. ní ẹni yẹn ó lóun kan step aside. Babangida ó ní I step aside. Nígbà tó gbé ṣóná kan síbẹ̀. <laughs> Yes. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Dáfídì very intelligent ó step aside. mi ò mọ Absalom ilé tiẹ̀ o <laughs> mi ò mọ. tó bá ní Absalom lọ́mọ irú wọn ló ń gbé bàbá wọn lọ ṣògùn owó tó bá ní Absalom ní ọmọ àbí ẹ̀gbọ́n àbí àbúrò àbí ohunkóhun fún ọ irú wọn ló máa tàn ẹ́ lọ sọ́dọ̀ àwọn pé olè owó wà ń bí báyìí Bye bye asálómù <laughs> tániwọ́ tániwọ́ jẹ́ fún ilé tí wọ́n ti bí ẹ ta ló jẹ́ fún arákùnrin àti arábìnrin ẹ ṣásálómù ni ẹ ọmọ àlè asálómù apanilẹ́kúnjayé asálómù ọ̀lẹ tí ò lè ṣiṣẹ́ tiẹ̀. Absalomu ológun àjẹbíríkì Absalomu ọ̀dájú àbí ọmọ Absalomu ìkà Absalom the terrorist ẹ̀gbọ́n ni wọ́n ló kó àwọn ó ti lọ prepare fún fifty àwọn àádọ́ta ọkùnrin young people ó rán wọn síwájú ó wá ń bọ̀ lẹ́yìn bíi bose ọmọ ọba ọmọ bàbá olówó ọmọ ìyá olówó ọmọ ìkà you are a wicked soul you are a wicked soul something is wrong with your foundation something is not right with you. Asalomu gbogbo ohun tó mọ̀ pé Dáfídì ń ṣe tẹ́ bá kàbẹ̀ dáadáa gbogbo ẹ̀ pátá ni kódà ó tún lọ wá atófẹ́lì wòlíì ó mọ̀ pé kò sí nǹkan tí dáfídì lè ṣe ó máa padà síwájú olúwa ọ̀gbọ́n ó máa ń fi tọ́lọ́run ṣe ó tún lọ wá àwọn wòlíì copy copy no sense no brain Absalomu. Absalom. Mm. ní ìgbà tí ibì kan dùn mí I read it I read it and I cry. òun náà ní ẹsẹ̀ kọkànlá ní second Samuel orí kẹrìndínlógún ẹsẹ̀ kọkànlá. ó ní Dáfídì sì wí fún Abisa àti fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ pé wo ọmọ mi tí ó ti inú mi wá oh my God wá ó ń wá ẹ̀mí mi ó ń wá ẹ̀mí mi ọmọ tó tí mo tó ti ara mi jáde ó ń wá ẹ̀mí mi kiri ǹjẹ́ mélòó mélòó ni ará Benjamini mélòó mélòó ni ará Benjamini yìí yóò ṣe yóò sì ṣe jọ̀wọ́ rẹ̀ sì jẹ́ kí ó máa lọ jọ̀wọ́ rẹ̀ jẹ́ kí ó máa bùn jẹ́ kó máa bú èébú nítorí pé olúwa ní ó fi ràn ló fi ràn ràn olúwa ló ṣe kí ni ló fi ràn ó ní ẹ̀sìn mi ó ní olúwa ló fi ràn ó ní ẹlẹ́yà mi ó ní olúwa ló fi rán ó ní jọ̀wọ́ rẹ̀ lọ ó ní mélòó mélòó nígbà àwọn ẹlòmíràn ará Benjamin wọ́n ń bu Dáfídì ò lè rìn bó ṣe wù mọ́ ó di ẹni ẹ̀gàn nítòótọ́ ó di ẹni ẹ̀sín yèébá sí kápóbáyà inú bí ẹlòmíràn wọ́n ní let us go after these people because wọ́n mọ ẹni tí Dáfídì ń ṣe a ní no nobody should go a ní ọmọ inú mi ẹni tó jáde látara mi ó ti fi mí ṣẹ̀sín ó pa mí lẹ́kún ó fìyà jẹ mí ó kó ẹtí people sí iwájú láti bá mi jà láti gba ìjọba mi láti bà mí jẹ́ láti báyé mi jẹ́ láti fìyà jẹ mí kò rántí arákùnrin àbí arábìnrin rẹ̀ mọ́ kò rántí àwọn sisters kò rántí ẹni tó ń bí wọn lé kò rántí kankan mọ́ kò tiẹ̀ wọ anybody he just want to take the throne you see. àṣàlọ wọn ò ní rántí anybody. Asalomo, they don't remember any good thing. They don't want to care. They cannot see their sister again. They cannot see their brother. They don't think anything. They only want that throne. What they want is to be on the throne and they don't know that it cannot last them. It cannot take them long because David worked for it. David suffered for it. David was not chosen. He didn't choose himself, but he was chosen. He's a chosen, chosen generation. He's an, as an ambassador. When you are being chosen by God, you are an ambassador. You are not just being. It's not because you want to be but some people asylum ni wọ́n tó bá kọ́ ilé wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó bá ralẹ̀ wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó bá lọ́kọ wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó bá bímọ wọ́n fẹ́ kó kú nígbà tó bá ti tọ́jú ọmọ tán kó wá lè máa jèrè ọmọ asylum ni ẹlòmíràn ta ni ìwọ ń ṣe who are you. asálọ́mù wà ní ìsàlẹ̀ dáfídì wà ní òkè ìtẹ́rẹ̀ actually kò lè débẹ̀ on his own but the crook brain he got the crook brain ọpọlọ ìka kò máa ṣe asálómù nìkan ni bàbá rẹ̀ bí kò máa ṣe ìyá asálómù nìkan ló ń bẹ nínú ilé absalomu absalomu kí ló dé tó lọ kógun jọ nítorí ìtẹ́ tí ò kì í ṣe tiẹ̀ absalomu ọmọ búburú dáfídì gbà ó ní akọni láti fi mí ṣe ẹ̀sín ó ní láti ọ̀dọ̀ olúwa wá ṣùgbọ́n ẹ gbọ́ nǹkan tí bíbélì sọ náà ó ní ègbé ni fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wá láti pa rẹ̀ <laughs> ó gbàdúrà lónìí o ọ̀pọ̀ nínú wa ẹ̀tọ́ wọn tó ń wò mí ni wọ́n ní absalomu nínú ilé wọn ọ̀pọ̀ tó ń wò mí yìí ló ti bí absalomu lọ́mọ I don't want to personalize it. ọ̀pọ̀ ló ń wò mí báyìí tí Absalomu ní ọkọ àbí ọmọ àbí aya tó fẹ́ ìyàwó tó bá jẹ́ Absalomu tọkọ ẹ̀ bá ti lówó tán á fẹ́ kó tètè kú kó ṣe kíni kó sá jáde ńlé kọ́ mi kó lè lọ gbé ọkùnrin mi kó lè jogún ó lè pa ìmí Absalomu yìí tẹ́ ẹ jẹ́ pé ó máa fẹ́ kó tètè kú ni ó máa pọkọ Absalomu ìyàwó ó máa ń pọkọ ni absalomu ọkọ bákan náà a máa pa ìyàwó absalomu ọmọ a máa pa bàbá àbí ìyá rẹ̀ absalomu ọ̀rẹ́ a máa gba nǹkan gbogbo ohun tí ọ̀rẹ́ rẹ̀ bá ṣe ló máa máa wù kò sì ní nǹkan kan ṣe olè ní absalomu absalomu is a thief absalomu is a terrorist because ó tún lọ wá àwọn empty men láti ṣíwájú rẹ̀ láti lọ bá a gba nǹkan tí ò tọ́ sí absalomu abatẹnijẹ́ onírọ́ ni absalomu a fi ọ̀rọ̀ báyé ènìyàn jẹ́ absalomu lè gbé irọ́ ńlá kò ní wò bí ọyọrùn rẹ̀ máa kán kò ní mọ bóyá ó tan mọ́ ọ bóyá arákùnrin rẹ̀ ni absalomu tirẹ̀ bóyá arábìnrin rẹ̀ sì ni a ò mọ̀ yìí títí ẹ̀ jẹ́ o absalomu eo absalomu ìkà absalomu aláìmoore absalomu ìmọ̀ra ti ìmọ̀tara ẹni nìkan ó ba ayé absalomu jẹ́ absalomu ohun tí ẹni tó máa ń gbà níbi tí kò gbìn sí absalomu ẹni tó jẹ́ wípé ọ̀lẹ́ni ọ̀lẹ́ni absalomu ọ̀lẹ́ni kò lè dúró olójú kòkòrò sí ní absalomu ìwà nìkan jọpọ́n inú ayé absalomu lè máa ti rí absalomu. Hmm ìjọba nàìjíríà bákan náà ṣáṣá ló mú lẹ́yìn náà apc apdp <laughs> àwọn tó gbọ́mọ náà lọ jí ọmọ gbé ní chọ́ọ̀chì absalomu kí ẹ bá lè gorí ìtẹ́ kan tí ò belongs to you absalomu nítòótọ́ ẹ máa ti fa àwọn kan ṣẹ̀ sí o tẹ bá ka ẹ̀yin èèyàn mi tẹ wà lábẹ́ omi lónìí tẹ bá ka bíbélì yìí ẹ ka fifteen títí dé sixteen dáfídì gbogbo ìgbà tí wọ́n fi ń ṣẹ̀sín ó rí ara rẹ̀ sílẹ̀ kò tiẹ̀ dáhùn ó yadi kò fọhùn nígbà mìíràn a máa wòran ó ṣẹ̀sín ní tòótọ́ ṣùgbọ́n who laugh last laugh best a time is coming ohun tó jí gbé yóò bọ́ lọ́wọ́ rẹ̀ ohun tí ò kí ń ṣe tirẹ̀ tó fi pápápápápápá fẹ́ wà mọ́ra yóò jábọ́ sọnù. So absalomu apanilẹ́kún jayé òjálé onílé fi bó tiẹ̀ absalomu gbọ́mọgbọ́mọ absalomu fẹ̀jẹ̀wẹ̀ absalomu ìkà ẹ̀dá absalomu onígbéraga absalomu onírọ́ absalomu olè má jí mọ́ má gbà á dáfídì ṣiṣẹ́ kó tó dé ipò ọjọ́ rírí jẹ ọjọ́ ẹ̀rí jẹ ọjọ́ tó fàyà rọ ohun tí ó lè pa tí ọlọ́run gbà á lẹ̀ wọ́n ti fẹ́ kó kú lọ́jọ́ tó ti pẹ́ ọlọ́run ló dá dáfídì sí absalomu wọ́n dá dáfídì sí absalomu ìkà enough is enough. Enough is enough. Thank you, Father, this morning. Lord, we worship you. Ọlọ́run ẹ mà ṣe gan ni dádì wa ẹlẹ́dàá wa <laughs> tó dá ohun gbogbo kí a lè máa fi ṣe ọba mi tó máa ń wo ìran ẹ̀dá bíi fíìmù ọba tó wo ayé tó mọ ayé tó rí ọ̀run tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo kábíọ̀sí <laughs> ó wo ayé ó <laughs> kábíyèsí o elédùnmarè kábíyèsí o ìmọ̀ ọgbọ́n òye ìtumọ̀ ọ̀rọ̀ fúnra rẹ̀ tó dá ayé àti ọ̀run kábíyèsí rẹ o elédùnmarè mo yàn ọ́ o mo ṣe ọ hmm, ẹ ṣé o bàbá ẹ ṣé ẹ ṣé ẹ ṣé wọ́n ní ìwọ tó ń wo ipò yẹn ta ló fẹ́ pa láti gba ipò rẹ̀ báyìí ta ló wù ọ́ láti pa gangan ipò wo ló ń wù ẹ́ tó o sì ń wù ó pé o ò béèrè fún irú rẹ o ṣùgbọ́n ti ẹni yẹn gangan ló fẹ́ Absalomu ni ọ́. Hmm. kí ló máa ń fẹ́ kí ló máa ń fà á tí èèyàn máa fẹ́ fi gba ipò onípò. àwọn wo ló máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀lẹ àwọn aláìgbàgbọ́ àwọn tí ò gbàgbọ́ pé ọlọ́run lè ṣe ohun tó ṣe fún ọ́dàsí fún àwọn àwọn tó jẹ́ pé wọn ò ní ìgbàgbọ́ nínú ọlọ́run hmm, àwọn aláìṣòtítọ́ àwọn olè kò wo nǹkan ní nǹkan nǹkan oníkan tí wọn ò tiẹ̀ kí ń wù wọ́n ti nǹkan ní nǹkan ló máa ń wù wọ́n Absalomu àti pé ipò yìí náà náà nípin nínú ipò yìí o ṣùgbọ́n ó ti wò pé tóun ò bá ṣe nísìnyí tí bàbá bá tiẹ̀ ti dàgbà pàápàá ó lè má ṣe é ṣe mọ́ absalomu absalomu absalomu ò mọ ìtàn bàbá rẹ̀ <laughs> a máa tẹ̀síwájú nínú ìtàn absalomu lẹ́ni ṣùgbọ́n lẹ́ni a lè sọ tán o a ó máa sọ síwájú sí i ní ọlọ́run bá ṣe sọ pé kí a in another dimension absalomu a ó sọ ohun tó bá gbẹ̀yìn absalomu a ó sì sọ ní tó máa gbẹ̀yìn dáfídì ká má tiẹ̀ tí sọ fún yín lénìí ẹ ti mọ̀ wípé before david became king he was anointed ta ló da òróró sórí tiẹ̀ the anointing is from god god chose ọlọ́run ló yan dáfídì kò ń ṣe ènìyàn tó bá yan èèyàn kò qualify fún anything education kò sí. it doesn't mean is isolation area ló wà di two four seven àwọn tó máa ń rí bí ẹran bí ewúrẹ́ àwọn ọ̀rẹ́ ìtọ́ gbé sí lọ́wọ́ yẹn it must be ó gbúdọ̀ wà careful ni kó má bàa sọnù kó má bàa pàjẹ́ because ẹ̀dẹ̀ náà tún fi ṣe fún tó bá sọnù pẹ́rẹ́ wọ́n máa wọ́n ò ní fún lóúnjẹ o táwọn tí ọlẹ́jà bá wọ́n ò ní fún lóúnjẹ kò ní lóúnjẹ ó gbúdọ̀ bá anybody jà lórí ẹ̀ ni kò gbúdọ̀ dín àbí kó máa lé. and it's not being compensated by anybody àti bàbá tóbi àti ìyá ẹ̀ tó bá fẹ́ lọ bọ́ púpọ̀ àti tó bá ti rí ẹni wọ́n fẹ́ introduce àwọn èèyàn sí ọba wọ́n fẹ́ jẹ́ kéèyàn rí èèyàn ẹ̀ wọ́n fẹ́ lọ sójú wọ́n fẹ́ rìn jáde àwọn ọmọ àwọn ẹgbẹ́ náà máa kó síta pé ìwọ ni kó lọ bá kábíyèsí o ìwọ ni kó lọ bá eléyìí o ìwọ ni o mm, àwọn ẹgbẹ́ ẹ̀ àwọn tó ń fẹ́ràn ṣótiyé ló máa tẹ̀lé sọ́ọ̀lù jáde <laughs> ìṣesí ẹ àti ẹ̀mọ̀ bóyá ẹ bí àwọn èèyàn dáfídì tí ó ti wọ́n tẹ̀ fẹ́ máa introduce tẹ́lẹ̀ pé torí àmọ̀ aṣá máa rí ní gbogbo ìgbà yẹn náà tán sọ pé ó máa ń dìde nígbà tó wáyá tí sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí nídìí ogun sí dáfídì àkúkú mọ̀ bóyá àwọn ẹbí ẹ̀ ló bẹ̀rẹ̀ sí nídìí ogun systematically torí pé àbí àmọ̀ náà àṣà sí ẹ̀mọ̀ but tí ọlọ́run bá fún wa ní inspiration we can we can uh, we can explain it a little bit. absalomu àìmọ̀dé ọ̀la ọlọ́lá tó fẹ́ sàṣàkú òmò bẹ́ẹ̀ni náà ṣe dórí oyè òmò bó ṣe dé ipò you think Paris is building a day it's not building a day o absalomu <laughs> gbogbo nǹkan ní nǹkan ló fẹ́ jókòó lé lórí ó ṣàní ìmọ̀tara ẹni nìkan ó lè dáfídì tó bá kọ tó bá ní kó mu fún ẹni tí kò kọlifá bọ́ gbogbo ibi tó bá sọ pé òkè o ó yá ó ti tó àkókò ó yá wá lọ kú dànù ní ti ẹ̀jà rí ó yá tó wá gbóúnjẹ lọ fún wọn lójú ogun àwọn ẹ̀gbọ́n ẹ̀ wà ń bẹ̀ ó yá gbóúnjẹ lọ fún wọn ọmọ kékeré gbà tí wọ́n ń lọ sójú ogun kí ló dé náà dóúnjẹ wọn dání kẹmọ bí jésè gan ṣe wíkẹ́ẹ̀dì tó jésè is wicked to <laughs> jésè is a ihu jésè it's it's very wicked to Davido. One, wọn sọ fún wicked but èmi I can tell you with attitude to put in place pẹ̀lú dé pẹ̀lú Dáfídì ah ọ̀rẹ́ ti Dáfídì bàjẹ́ wọ́n béèrè ọmọ ẹ̀ wọ́n béèrè tó ẹ̀ mélòó kó tó di bó sọ pé ìkan sì kù ó kàn wé pé ìkan bó ṣe pé gan pé ta ni ètò òwúlò yẹn ṣé yẹn ni wọ́n máa ń wá ìyẹn kẹtọ́ right off. <laughs> hey tọ́ba hmm. tí wọ́n fẹ́ ṣe nǹkan kan tó lè kú báyìí dáfídì náà máa rán lọ ṣé ẹ̀gbọ́n náà máa rán lọ sójú ogun àbábúrò àbí tí àwọn ibi tó bá lè ṣé ẹ̀gbọ́n náà máa lọ bẹ̀ àbábúrò kí ló wá ìyẹn mi pé àwọn ẹ̀gbọ́n yẹn useless ẹ̀gbọ́n ni wọ́n <laughs> they are useless they just wọ́n kàn ga for nothing ni ọ̀rọ̀ tí wọ́n kọ́ là ń sọ lẹ́ni à píríṣì dáfídì àti jésè à ń píríṣì dáfídì àti asálọ́mù ni ọmọ burúkú ọmọ burúkú tó ń gbé ní àkàrà èṣù wà wọ́n dé èṣù fún wọn tán àwo ló fún wọn àwo ṣèkà. láti jà ti ọmọ tó o bá ì tí ì bímọ tó bá wà lábẹ́ omi àbí tó o bá lóyún sínú àbí tó o sì ń wá ọmọ wá gbàdúrà má gba ọmọ bíi ti Absalomu má gbà má béèrè fún àwọn ọmọ tó máa tọ́jú tó máa tọ́jú tó máa tọ́jú tó yẹ pé wọ́n máa ń purọ́ o they can talk they can they are gift wọn they are naturally gifted with the demon to manipulate to turn people's ah they can talk they easily change people's mind bèrè o ọlọ́run jọ má jẹ́ ká anointing èyí tó bá dẹ̀ ti ní ànáyìí ti absalomu náà yá tètè gbàdúrà ìwọ tó bá ti bí absalomu lọ́mọ ẹ máa rẹ́mi máa ń tẹra má dúrà <laughs> wọ́n fi ń jẹ̀yàn ní o èṣù ló fi kéènì ṣe gbogbo ìdílé Ádámù àti Éfà o ẹ̀rí nǹkan tó dá sílẹ̀ títí dèní kò gbé ègún wà nílé wọn tó bá ti lọ́mọ kan tó dàbí absalomu má deceive ara ẹ ojú àmọ́pá àṣẹ pé kẹ́ni ọwọ́ sókè mi kò sẹ́ni tó ríra wọn ẹ̀kọ́ rèmi ni èmi ò má rí yín o sọ fọlọ́run o ètò lẹ́mìí asálọ́mù yẹn ọlọ́run bá mi lé e dànù o kó tètè bá ẹ ṣàtúnṣe torí ìdílé ilé ìlọmọ ọlọ́run ṣe fara hàn láti pa iṣẹ́ ìṣùnú tó bá ní kó kú o ṣọ́ọ̀tì ìwọ́n tí ò bá dẹ̀rù nípa kó sẹ́ni tẹ́lọ̀ ò lè change náà but n tó ti ṣe it's been record it's not you it's in the record and whatever you sow you reap. àwọn ẹlòmíì bó ṣe mọ̀ pé Absalomu yẹn ẹ wá bá mi jókòó ṣe mọ̀ pé Dáfídì ò ṣe bẹ́ẹ̀ fún bàbá tiẹ̀ wáì tí Absalomu ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ àwọn ìlú mi máa sọ pé tó bá ti rìn gbìn ló máa ká o ṣe mọ̀ pé torí pé mo sọ pé nǹkan bá gbìn lẹ́ máa ká sí but èyí tó bá ti ṣe yẹn correct ó máa ká bó ṣe rí títí Dáfídì is always being tested by God. for him because he's going to be a teacher. Today we are teaching about him. We are talking about him. For those who have knowledge, you can preach láti ẹni di ọ̀la mẹ́wàá about David because he's a teacher. Gbogbo ìṣesí àti gbogbo nǹkan tó ṣe ní ayé is a teacher is a lesson to everybody and is a prayer you can see millions billions of prayer points on this man. Ọlọ́run fúnra rẹ̀ ló fi ṣe torí ẹ̀ la ṣe máa ń gbàdúrà ọlọ́run jọ má lò fún àpẹẹrẹ burúkú níta bá lò ọ́ fún is going to be written tó bá lóyún mo ní kó gbàdúrà pé ọlọ́run má fún mi lọ́mọ bíi ti asylum tó kàn jọba ẹ ó jọba yẹn ṣé ó tiẹ̀ ni kò ń ṣe tiẹ̀ ó lè ní amrọ̀bà ó lè tí òun bá wá láti ilé ọba ń ti tiẹ̀ tó ti mọ̀ pé ó bí asylum kan kó da gbogbo lérú kó ba gbogbo lé jẹ́ kó da gbogbo nǹkan rúfọ̀ pọ̀ mọ́yọ̀ ní absalomu tó o bá bí asúálómù lọ́mọ tẹ́rọ́rìsì ló máa yà wọ́n máa ní ó máa ń dárúkọ tẹ́rọ bẹ́ẹ̀ ni you know what èèyàn márùn fifty kò wá obìnrin sí ọkùnrin tán lè pààyàn àwọn apanimágbowó ó dájú kó báyìí kò tiẹ̀ rántí pé ẹ̀jẹ̀ ń máa ní ẹ̀jẹ̀ báwo ó ṣàfẹ́ dọba ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ojú kòkòrò nìyí and it's going to be still going to bá ní sùúrù ó sì máa jọba ṣùgbọ́n kò fẹ́ dúró de àsìkò rẹ̀ ìwọ tó bá lóyún sọ pé àná tí Absalom òwúrọ̀ balẹ̀ ọmọ mi ìwọ tó bá dẹ̀ ti wà tó bá jẹ́ pé ilé ọmọ ló ti wọ àbí tó dẹ̀ ń dúró ti olúwa báyìí àbí tí ojú kòkòrò kankan ṣe fún ẹ tó bá yẹ pé o ti rìn pé to ẹlòmíì bá a máa wò pé tó bá ró lówó wá ní àbí kò ń ni torí owó tí ó ń gbé lọ ẹni dírẹ́fà máa rò bẹ́ẹ̀ fún ọ̀gá ẹ̀ torí ẹ̀ be careful ìwọ Dáfídì Dáfídì ṣọ́ra Dáfídì ṣọ́ra rẹ lọ́wọ́ Absalomu ọmọ burúkú lọ́wọ́ dẹ́fà burúkú mm, anybody can be Absalom mm. ṣọ́ra o ṣọ́ra ẹlòmíràn máa rò pé ṣé kò ń fọgìmọ̀ lórí kò ń gbé ni ṣùgbọ́n kò máa kúrò tó bá yẹ ti kó ń bẹ̀rẹ̀ sí náwó kò dẹ̀ ní mọ̀ pé dáàzà <laughs> hmm, lè ṣe rí pé ẹyẹ ń bí ẹyẹ hmm, ibi wa ń bí ibi ibi wa ń yí lura wọn sọ fún ìwọ tó lóyún ní òbúrò bíi absalomu lọ́mọ irú ọba òṣìwò nìyẹn ẹǹdì ò dáa ànátì absalomu kò gbúdọ̀ mi ò fẹ́ absalomu mi ò fẹ́ èmi o tí wọ́n bá dẹ̀ fẹ́ tó fẹ́ kọ́mọ ẹ pa ẹ́ kọ́mọ ẹ ṣe fẹ́ ṣẹ̀ sí i èmi ti ní mi lè tọ́ra mi jẹ èmi náà i'm going to pray it <laughs> èèyàn ò kí ń tan rẹ̀ tọra ẹ̀ báwo ọlọ́run máa bá mi sọ tó bá ti ní kán bá mi sọ báyìí tó bá ti tọ́ sí mi ló máa ń fún mi every day he purify my life he make me pray some prayer point mi ò gbọ́dọ̀ bí absalomu ìwọ tó o dẹ̀ ti wá bí olúwa ṣàtúnṣe ipò mi fún mi ṣàtúnṣe because onìkan ló lè ṣe àtúnṣe tó bá ṣàtúnṣe fún ẹ yóò give you give you wisdom it will make you to know some things ẹ rí bí dáfídì ṣe sọ ó ní tọmọ tí mo bá bí nínú mi bá lè fi ṣe bẹ́ẹ̀ fún mi ó ní who are they ó ní leave them I said it before ó ní leave them <laughs> táwọn èèyàn bá sọ pé kí ló dé tó lọ́ọ̀fù àwọn kan mà nìyẹn àwọn tí mi àwọn tí wọ́n jọ bí mi pẹ̀lú wọn kọ́ wọn ṣe jù bẹ́ẹ̀ lọ kí lára àtà nígbà tára àtà bá ti tẹ̀ ní aráalé bá ti tẹ̀ lọ́pọ̀ kí lára àtà máa ṣe fi hàn wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ ṣàkàṣàkà ni ará àtà èmi máa ń mo forgive everybody but mo máa ṣe ń pìfẹ́ ará yẹn gan ju aráalé lọ I can still try them second time try them anytime but aráalé yẹn in tí wọ́n fẹ́ ṣe tí wọ́n mìíràn ṣe fún ẹ it's not by mistake <laughs> kò ṣe mistake wọ́n ti rí ipò ewu wọn gbogbo nǹkan ewu wọn ni nǹkan wọ́n kàn fẹ́ pa ẹ́ dànù kán dẹ̀ jogún ẹ̀. tí dáfídì bá dóde absalomu láàfin tó bá dóde tó bá dóde tí òsàlò ó máa pa fọ̀rẹ́. gbogbo ànáìtì absalomu lórí ayé àwọn ọmọ mi lórúkọ jésù ó lọ́jọ́ gbẹ dànù anointing burúkú ni Absalom tó máa fẹ́ pa bàbá ẹ̀ kó ba lè obtain ọgọ́nà obtain olè ní Absalom lórí tí ìwọ tó bá dẹ̀ jẹ́ Dáfídì tó bá ń wò mí lórí tí mo ṣiṣẹ́ fún <laughs> nobody will dethrone me ẹni tó lò máa lé mi kúrò ní ipò mi gbogbo ẹni tó lò máa gba ìjọba tí Ọlọ́run fún mi lọ́wọ́ mi <laughs> Olúwa jẹ́ kí n fi ṣe àtẹ̀gùn èwo lójú. ètò bá kọ̀ tó bá lòun ní ronúkúwàdà sá ló máa yé mi ó tó àkókò tó o máa gbúdọ̀ ronúkúwàdà kó o mú ọ̀nà tiẹ̀ pọ̀n prepare for your own life prepare for your own throne do build your own throne don má kọjú mọ́ tèmi ẹni asálọ́mù tó bá lòun ò ó yá kú gbogbo ẹnikẹ́ni tó dàbí asálọ́mù fún ayé mi tó ní tèmi ti ṣe lòun fẹ́ iṣẹ́ tèmi ti ṣe parí lòun fẹ́ gba àwọn tó máa obtain lórúkọ jésù gbogbo yín pátá ẹ di òkú gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òun mi tẹ́ lóyún sínú ànájẹ absalom kò ní wọnú ayé yín ọ̀run gbà yín sílẹ̀ mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ipò gíga tí ẹ jẹ́ ọmọ ọlọ́run lórúkọ jésù ẹ ò ní jábọ́ lórí ipò náà gbogbo ẹni tó ń wò yín bíi pé kẹ́ ẹ jábọ́ kó lè gun ibẹ̀ lórúkọ jésù ọ̀run já wọn bọ́ ẹ fi wọn ṣe àtẹ̀gùn ẹ̀yin jókòó ẹ balance lórí ipò yín lórúkọ jésù wọn ò ní gba kò yín lọ́wọ́ yín gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ fi yín ṣẹ̀sín máa dé ká yàbá bo mo gbàdúrà lórúkọ jésù ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣẹ̀sín ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹnikẹ́ni mm, tó lóun fẹ́ fọ́ lé yín dànù òun lé yín sígbó kẹ́ balẹ̀ jókòó sí àyè yín lórúkọ jésù ọ̀run pa àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ìpakúpa ẹ̀yin kẹ̀ ẹ ò ní dẹni tó ń lé sígbó lórúkọ jésù ẹ ò ní dẹni ẹ̀sìn àti èmi àti ẹ̀yin gbogbo ẹ̀sìn tó ń ti fi ẹ̀yin ọmọ ọlọ́run ṣe láti òní lọ ọ̀run wọ̀nyí ní aṣọ tuntun ẹ ò ní ṣẹ̀sìn mọ́ a ò ní pè yín ní ẹ̀gàn mọ́ lórúkọ jésù ẹ gba ipò yín padà lórúkọ jésù mo ní ìwọ tí o wà lábẹ́ omi tó ti gbà lọ́wọ́ rẹ wọ́n ní kò mọ́lù kan gbà mo ní sẹ́ẹ̀ ọlọ́run ló fún ọ nítorí ọlọ́run fún ọ tí wọ́n ti gbà lọ mo ní kó lé bá lónìí kó gbà padà lórúkọ jésù jókòó sí àyè rẹ padà ọ̀run gbà fún ọ ó jókòó sí gbogbo ẹni tó bá lọ́ọ́ máa lé ọ kúrò ní ipò ọlá tí ọlọ́run fún ọ tó jẹ́ ọlọ́run ló gbé e débẹ̀ lórúkọ jésù ọ̀run pa àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ìpakúpa lórúkọ jésù gbogbo ẹni tí ò bá òjìyà magabo sotayaba tó bá ní pé ńgbà tí ayọ̀ rẹ̀ dé ògo rẹ̀ dé ọlá rẹ̀ dé ìgbéga rẹ̀ dé òun fẹ́ lé ọ sígbó àbóun fẹ́ fi ẹ́ ṣẹ̀sán àbóun fẹ́ gbẹ̀mí rẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run pa wọ́n nípakúpa lórúkọ jésù dáfídì ni èmi o àmì hmm. ò mọ ìwọ absalomu ṣùgbọ́n ọmọ rẹ̀ hmm, it is one with you. mini ẹnìkan ní mini oh, ó yẹ kí n block ẹni yìí ni ó ní mi ní Absalomu mi ní lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Google mo ti wo you wear white today please don't cause anybody <laughs> white is pure <laughs> ẹ ń bẹ̀rù <laughs> ẹ̀yin bọ́mọbọ́mọ máa gbèpè bẹ́ẹ̀ ni ẹ̀ ní gbèpè ká báwo it is well in the Bible thank you dáfídì lèmi absalomu làwọn kan eh, taniwọ thank you thank you everybody thank you ah <sighs> thank you ẹ bíbélì yín eat it digest it drink it blood tonic ni is very sweet mm, it's very sweet <laughs> asalamu a throne is not built in a day stop destroying throne mm-hmm. though mama jẹ ajaka ajaka ajaka go to hell repent wash your hand yẹn mi pé ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ má fi ọwọ́ rẹ sí ojú kó má bàa lọ sẹ́nu rẹ tó bá ti dé heart ó máa ń pààyàn tó bá ti gbé tó digest sí system nobody get those things ẹ̀ṣẹ̀ ń ṣe kí ni ó máa ń pààyàn ni it's coronavirus Then it came more than coronavirus thank you thank you share share share share èmi lọ lẹ́ni ní wákàtí yìí kì í ṣe lẹ́ni gbèrègbèrè ṣùgbọ́n mo ń padà bọ̀ láìpẹ́ láìpẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní kẹ́mi Bọ́lá Fọláṣadé kì í má dé ẹ gbọ́ mi ò ní dé bá yín ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ tèmi ẹ̀yin fẹ́ mi fẹ́ re hmm, tẹ́ fẹ́ mi àtọmọ àti gbogbo nǹkan ní mi fẹ́ ire ire ni ti yín o màá dé màá wá màá sì máa bá yín ní ayọ̀ àti àlàáfíà ariwo ayọ̀ ni a máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo ẹni tó bá ti fẹ́ mi ire ni ti yín sí ayọ̀ ni ti yín ẹ stay blessed.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 with the word of God both now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. Say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. In your good Jesus. Good morning. Happy Sunday. I'm David in Jesus' name. Yes. aṣẹ́gun ni àwa dáfídì ni wa tó bá ti ti kan fi joseph àwa náà ni tó bá ti kan fi abraham àwa náà ni nǹkan rere làwa àwọn kì í ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ ni agbéra kalẹ̀ fún ìdìde àwọn èèyàn rere náà ni àti ìṣubú àwọn èèyàn ìka à ń bọ̀ wá ṣáàtì mẹ́rin la máa ṣe lénìí so mi ní pẹ́ mò ń bọ̀ mi ti dé hmm. mo máa kàn béèrè fún èyí tí mo kọ́kọ́ fẹ́ fi ṣe the starting ni mm. a lot of uh, things tí ó wà níbẹ̀ yìí mm. thank you hallelujah thank you thank you ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ máa dá sí ìwòrò ibi tí ẹ bá dẹ̀ wù yín ẹ tẹ́ lè cut ibi tí wọ́n bá ti wù yín bẹ́ẹ̀ náà ní kẹ́ cut ẹ ti gbọ́ but just make sure you have part just eat it iye ní bye bye for now love you guys orúkọ mi ò tí ì padà o ẹ láàárọ̀ báyìí tí máa ń gbàdúrà ladies evangelist Bọ́lá Ọ̀fọláṣadé aks star ẹ mm, <coughs> ẹ arábìnrin Mordecai mm, aks star adisa arábìnrin Mordecai bẹ́ẹ̀ ni ní Bọ́lá Fọláṣe Esteri Ayaba love you mọ́ tó bá ti dìgbà tí máa dé ní <laughs> bá padà délé bẹ́ẹ̀ ni Auto Bola Auto Bola ń padà bọ̀ Auto Bọ́mbà bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ̀dẹ̀ hmm. ẹni bá wọ ẹkú tàwa ló máa kú ẹni tó bá ní kémi má dé ó ò ní dé bá love you ẹ ṣé gan ni pẹ̀lú love love gbogbo ẹ̀ tẹ́ fún mi ẹ ṣé God bless you ma God bless you sir bye.